العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا متفق عليه وعنه قال أتى النبي صلى الله عليه وآله وسلم رجل أعمى فقال يا رسول الله إنه ليس بي قائد يقودني إلى المسجد فرخص له فلما ولى دعاه فقال هل تسمع النداء بالصلاة قال نعم قال فأجب رواه مسلم وعن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال من سمع النداء فلم يأتي فلا صلاة له إلا من عذر رواه ابن ماجه والدار قطني وابن حبان والحاكم وإسناده على شرط مسلم لكن رجح بعضهم وقفه وعن يزيد بن الأسود أنه صلى مع رسول الله صلى الله عليه وآله وسلم صلاة الصبح فلما صلى رسول الله صلى الله عليه وسلم إذا هو برجلين لم يصليا فدعا بهما فجيء بهما ترعد فرائصهما قال فقال لهما ما منعكما أن تصليا معنا قال قد صلينا في رحالنا قال فلا تفعلا إذا صليتما في رحالكما ثم أدركتما الإمام ولم يصلي فصليا معه فإنها لكما نافلة رواه أحمد واللفظ له الثلاثة وصححه ابن حبان والترمذي عارفي هذا لولي على إنقاء صلاة الجماعة السري نادس تسواجو يجب تسجيك بي ولا الله bẹ fún sọláàtù jamaa yàtọ̀ sí kádàrún kádà sọláàtù amúwá àwọn àǹfààní pọ̀ nínú kéèyàn darapọ̀ mọ́ àwọn mùsùlùmí ọmọ yéèyàn níbi ọ̀sọ̀lẹ́ àwọn mùsùlùmí ọmọ yéèyàn dídarapọ̀ mọ́ wọn níbi sọ́lẹ̀ ó pàtàkì púpọ̀ lára àwọn àǹfààní tó wà ń bẹ òun náà ni pé yóò mú kí àwọn èèyàn tí ẹ bá dìjọ ń pàdé níbi sọ́lẹ̀ wọ́n dá yàn mọ̀ pé mùsùlùmí lèèyàn yóò sì fún yàn láǹfààní kí wọ́n máa fẹ́ fún yàn irú dáadáa eléyìí tí àwọn náà ń fẹ́ forí ara wọn yóò mú kọjá yìí pé wọ́n lè máa wẹ́yìn èèyàn wò ní gbogbo ògbà kí ìgbà tí wọ́n bá ti àfẹ́kù èèyàn ní mẹ́sì yóò mú kí wọ́n máa bá yẹn yọ̀ nígbà tí wọn ayọ̀ bá dé síyàn á sì mú kéèyàn rẹ́ni bá ní kẹ́dùn nígbà tí nǹkan àbànújẹ́ bá tẹ̀lẹ̀ sí i. yóò mú èèyàn rí àwọn ẹrú ọlọ́run láti dúró mú sọ̀látul wá sí ara òkú rẹ̀ ní ìgbà tí èèyàn bá ṣaláìsí. yóò sì jẹ́ kó alẹ́ máa fàdó àrùn ẹsẹ̀ síyà ní gbogbo ìgbà lẹ́yìn ìgbà tí bá fàyè ìwọ ni òtún láǹfààní mẹ tẹbi wá jẹ pé wọ àyìnyàn mẹsìlì lódì òní lọ fúnkọ rẹ akadzoko kanu lé rẹ ni òtún wá màmá òtún dájà máa fámìlì rẹ lẹ ẹ̀má fámìlì rẹ ọlẹ́yìn náà ti tó tó wọ́n ní alẹ́tìnáàni ẹ̀sọ̀ láti jàmáà ẹni méjì nínú sọ̀rẹ́ wọ́n ti tó ní jẹ́mà àwọn ayé ti fámìlì ti àwọn ọmọ àtìyàwó rẹ̀ náà ni kọ̀dá tó aláìsí àṣìyàn ọ̀gá tuntun akémi náà ti bẹ́ẹ̀ arákùnrin tọ́ náà ti bẹ́ẹ̀ tani ọba kùtù ọmọ lọ sí mẹ́tì kò ní pẹ́ nìkan kan amẹ́sìn márùn-ún náà gbòòrò irú àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ gbàtà bá sọ àwọn ilé wa di mẹsáàgì ẹsẹ Ọlọ́run ní gbòòrò ẹlòmíì mẹsídìdì tó rí ládùúgbò ní ndí ọmọ ti sọlẹ à tó bá lọ jẹ́ pé àdúgbò yẹn kò bá sí mẹsídìdì ńbẹ ni tẹlòmíì kú wàláhì kò ní kí ọ rẹ ló ti dẹ́ pé ìgbà tí wàá bá dẹ́kun tó takú sílé rẹ tó lọ sí mẹsídìdì tẹ́mi náà ti bẹ́ẹ̀ sí ń lọ sí mẹsídìdì ọ̀dájú pa àbúrò ọ̀sẹ̀ yẹn hadithi alakoko hadithi tí wọn alátúndọ̀ Abu Hurairah radiyallahu anhu ó ní òjíṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run ọba kó máa bá a ó ní atqalu ssalati ala al-munafiqina salatu al-isha wa salatu al-fajr irun tó wúwo jù lórí àwọn munafiki èyí tí ọ̀rọ̀ ọ̀rùn jù láti mú wá náà ni sọ̀láàtù làrìṣà àti sọ̀láàtù fajr. walau ya'lamuna ma fihima tó bá lọ jẹ́ kí wọ́n mọ irú oore ládàá ẹ̀san tí ń bẹ nínú àwọn sọ̀láàtù méjèèjì yìí ni la atawhuma walau habwa wọn ò bá wá láti wá ṣe sọláàtì yìí kódà kó ṣe pé wọ́n ra kúrò wá ni muttafaqun alayhi alimami al-Bukhari àti Muslim ló gbà wá. la shak as tọ́lọ̀ ọba ní ká máa mójútó tọ́lọ̀ ọba ti lọ́ràn yẹn lórí wa ká máa mú alẹ́ márùn lójúmọ́ àti mú wá kìí rọrùn gbogbo sọ̀làwátù márààrún yẹn àti mú wa kì í rọrùn fún àwọn mùnàfẹ́kù wọn níṣẹ́ nìkan máa ń rọrùn fún àwọn alùmọ̀mìnú wọn àwọn tí wọ́n ní ìtẹríbọ̀ kan sí ọlọ́run ọba wa àwọn ni sọ̀làwátù ẹni mímú wa wọn ló máa ń rọrùn fún ìbálòpọ̀ bá ti sọ fún wa pé. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين ẹnu ọwọ́ ìrànlọ́wọ́ ọlọ́run pẹ̀lú sùúrù àti sọ̀láàt mímú wa kí ẹ máa wo sọ̀láàt yẹn o ó ṣòro ó gbúwo púpọ̀ láti ṣe àyàfi fún àwọn onítẹ̀ríbọ̀ kan yẹn làwọn mọ̀mínú àwọn lọ́rọ̀ lọ́rùn láti mú sọ láti wá. yàtọ̀ sáwọn àwọn mọ̀nàfíkó à sọ láti sọ̀rọ̀ fún wa o. náà lọ́nà bá sọ pé innal munafiqina yukhadi'una Allah wa huwa khadi'uhum. wa idha qamu ila as-salati qamu kusala. يراءون الناس ولا يذكرون الله إلا قليلا سبحان الله إن المنافقين يخادعون الله وهو خادعهم أو منافقي وانت الله باجي الله بناس انت واجي وإذا قاموا إلى الصلاة قاموا قتالا gbogbo ìgbà tó máa dìde dúró fún afẹ́sẹ̀ sọ́lá wọ́n dúró ní ní dúró ẹni tó rojú ń dà láàmú. wọ́n dúró ní tòròjú tòròjú yúrọ òun náà wọ́n máa ti kárí mi kárí mi ni sọlá tí wọ́n sáwọn yẹn ṣe é rí wá ẹ má kí wá wá ṣe é rí wá ẹ má pa wá náà ṣe sọlá. ولا يذكرون الله إلا قليلا wọ́n ṣe rántí ọlọ́run rárá lórí wọ́n ọlọ́run rárá lórí tafsir kan ńlọ́lágbà jùmẹ̀ tó àwọn munafiqun nù. ìgbà tí anabi sallallahu alaihi wasallam asqalu salati ala al-munafiqin ó túmọ̀ sí pé kullu salatin ala al-munafiqina thaqilatun gbogbo sọláàt náà ló wúwo ló ní ọ̀rọ̀ ọ̀rùn fún mùnàfíkì láti ṣe ṣùgbọ́n sọláàtù ọgbọ́hùr sàkílà tún alẹ́ mùnàfíkì yàdáàrí وكذلك المغرب àwọn sọláwàtí mẹ́tẹ̀ẹ̀ta yìí wúwo ṣùgbọ́n asóbòhù wọlé ìṣá àkọlù ṣùgbọ́n sọláàtù sọ́ọ̀ṣì àti sọláàtù ìṣá àwọn ló ṣẹ́gi ni àwọn ló wúwo jù àwọn ló wúwo jù lè má dá nítorí pé àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ wọn bí kí ni wọ́n munafiquna ọlọ́run bá ti sọ yìí pé ẹ̀ wọ́n ìlọ kọ́ mu ìlọ sọ̀láàtì kọ́ mu kùsàlà ó túmọ̀ sí pé gbogbo sọ̀làwáàtì táwọn amúnáfẹ́sẹ̀ bá fẹ́ mú wa wọ́n á máa dúró tòròjú tòròjú ń bẹ̀ ni. ìgbà wo lọ́wọ́ á súnmọ́ kóròjú kọ́ hàn dáadáa lára ẹni tí máa ń ṣe sọ̀láàtì tó ti jẹ́ ikú òròjú tó òròjú náà ló fi máa ń dúró níbi sọ̀láàtì rẹ̀ ìgbà tó súnmọ́ tó lè hàn jù kò síbi àkókò sọ̀láàtì làìṣá àtàkókò sọ̀láàtù àlfẹ́jọ. lèmọ́dà nítorí pé sọ̀láàtì làìṣá ẹ rí i pé ńgbà tí sọláàtì ìṣá ọba fi tó ó ti rẹ kálukú ó ti rẹ kálukú wọn retí bí káwọn kún títí tú àwọn ẹlẹ káwọn gbalé lọ ẹni tí ó bá lóúnjẹ ńlé kó jẹ kó sùn ẹni tí ó sì lóúnjẹ ńlé kó sùn ìdínú tóbi jẹ́ pé ẹ máa rí láwùjọ kọ̀ọ̀kan àpèwọ́n múnáfíkì o tòrọ́ lọ́lọ́ ma nọ́mbà kálukú so múnáfíkì an-nifaqu amrun qalbi nǹkan kan tó hàn ọkàn ọlọ́wọ́n bá ló sì mọ́nú ọkàn rẹ ọba àpérò rẹ mú mi nítorí bá jẹ́ múnáfíkì ọlọ́wọ́ bó tu ọgbọ́njọ́ gbẹ̀dẹ̀ àgbẹ̀yà. ẹ̀rí pé tí wọ́n ti fi sọ̀láàtì mọ́gìrì tí wọ́n ti fi sọ̀láàtì mọ́gìrì tán ẹ̀rí pé kò ní pẹ́ kò ní jìnnà wọ́n ti sáré segin ni wọ́n fi sọ̀láàtì làìṣà nítorí pé ojú kálukú ti wà nílé torí ló fi jẹ́ pé sọ̀láàtì làìṣà ó máa ń ṣòro púpọ̀ fáwọn múnàfíkù torí pé ó ti rẹ̀ wọ́n tẹ́lẹ̀ náà ńgbà tí ó rẹ̀ wọ́n tọ̀bùnrin ti ràn má orí ti ràn má ó ti ràn má kú ọkọ kílódé tẹ́ ti wẹ̀ tó sùn mẹ́ta ọkọ ohun tó tiẹ̀ kú yìí náà ni ọkọ ohun tó kú yìí náà ni ò tiẹ̀ tó ń rojú ráyè má ẹ̀ka ẹ̀pẹ̀lẹ̀ ńgbà tí ò ti kú ilé ìwé tẹ́lẹ̀ náà tó bẹ́ẹ̀ ni mùnàfíkì yóò ti ràn má tiẹ̀ ti rẹ̀ yan látàárọ̀ agbókè sọ̀kalẹ̀ ẹ̀ má ṣe àmọ́ ti sọ̀láàtì fẹ́jẹ̀ oorun ò tí ì tán lójú kò lè tí ì tán lójú mùnáfìkì torí ẹlẹ́nu mi ò ṣe dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ níbi sọ̀láàtì sọ́ọ̀bù tí wọ́n máa yáwó kí ló dé kí ló dé ìyẹn kó oorun ò tí ì tó subhanallah subhanallah mùnáfìkì ti ṣe rí nu kò lè rọrùn fún wa ẹlẹ́kejì ọlọ́ni yọrọ ọ̀hún náà gbogbo sọ̀làwátì tí kárí mi náà ní tẹ́lẹ̀ náà wọn ò ẹfẹlẹ ìṣe ẹgzámpù gba ètò ṣe rí ngbà gba ètò ṣe rí nígbà yẹn nísìnyí láńtà nǹkan kò sí gbogbo sẹ́ẹ̀tì tọ́tana kalẹ̀ ò sí ta lọ wà ń bí ta ni ò sí ń bí ta lọ mà ọ̀sẹ̀ntọ́ mà bó ṣe rí nùgbà tó bá ọba gbé ọ̀fun <coughs> ẹlòmínà <coughs> ó kọjáde ó kọjáde ó lè jẹ́ bàbá sàfó. Ah, ó lè jẹ́ bàbá aráfá ah, ó lè jẹ́ bàbá tàríyù gbogbo àwọn ọkọ̀ tó ń pè tọ́ ọlọ́lọ́mọ bí tó ti wá. àti ẹ̀gbọ́n ráfá ráfá yìí sẹ́ẹ̀mẹ́ tó wà rẹ̀ ráfá láàyè láàyè lọ́pọ̀ láàrin ráfá ráfá tù ráfá tù tọ́ tó ń pé kí akátẹ̀ fi bẹ̀rẹ̀ lẹ̀ lónìí so so wọn ò ní dá wọn mà wọn ò ní dá wọn mà torí ẹ̀ ló ti jẹ́ pé tí mùnàfíkì bá ṣe sì wá sí sọ̀látùl ìṣà táyé sì rí bó ṣe rí lónìí tí gbogbo ẹ̀ ṣókùnkùn dáadáa báyìí lójijì ó lè máa ṣe lọ́ọ́ ìlà ìlọ́wọ́ níbi tó jókòó sí pé kálí bá máa á bàbá sàfúwá. so ọ̀rọ̀ ní ti tọrọ bàbá ti lásìkò tó lọ́ la pé á lásìkò iṣẹ́ ìlànà ó rí mi ní ó rí mi ìmáàmù ìsọ̀láṣù gíráà eh, tó ṣe ti kunjú bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá sá mà kókó rẹ̀ ó lè wọ fáìlì so àwọn wọn ò ní rí wọn ní sọláàtì ìṣà bẹ́ẹ̀ wọn ò ní rí wọn ní sọláàtì fẹ́dẹ̀l kò ní yá wọn lára láti wá kò ní yá wọn lára láti wá. tọ́ anabi sallallahu alaihi wasallam wọn tún wá fi hàn wá ìgbà àwọn mùnàfíkì nínú tó ṣe wọn tí gbogbo sọláàtì fi ṣòro fún wọn kí. ó ní wípé àwọn wò wípé kí ni àǹfààní táwọn ò rí nídìí sọ láti ní kíákíá gan kò sí. yàtọ̀ bẹ́ẹ̀ náà ibi tó ti máa mà bí mùnàfíkì ni ọbẹ̀ èsè nù fa ọ̀pọ̀lọpọ̀ náà wà nínú àwọn sáàjọ ti sọ láti ní náà ni à náà ni o ti o ti rẹ lófo ọwọ́ tàbí ìrìn ọwọ́ ọ̀rọ̀ bó ṣe sọ o ti ṣe ra rẹ ló fòtọ́ pọ̀ à ń kúkú kàǹkì náà ni a a'udhu billahi ọlọ́mọdéru rẹ ọ̀tẹ̀nu tí wàá jáde. àwọn tí wọ́n á wí bẹ̀ ìtúpa rẹ̀ ni pé àkókò lọ mọ́tíláṣí tó kún kankan rí ẹ̀dá kò délé máàmù là ń kì fún ni àbí bàbá tó kọ́ mọ́tíláṣí là ń kì fún ni dábàá pé àti ìwà mọ́tíláṣí rẹ̀ fún wa ní ìkankan tẹ́pẹ́ rí mi ọlọ́run rí gbogbo wa àwọn tó bá lé pé àǹfààní bá ń bẹ tí wọ́n pín ní masjid wàláhì mọ́sálásí ò ní gbà yàn wàláhì kò ní gbà yàn so ṣùgbọ́n àǹfààní títí bẹ́ẹ̀ ọkọ̀ dáńtà lè mà ṣùgbọ́n bàtú jẹ́ káǹfààní yẹn wọ́n ò fi lé kálukú lọ́wọ́ iná ẹ̀ ló fi jọ bí aláìdáǹfààní lójú àmúnàtúkù ọlọ́run dájọ́ fún wa ní dájọ́ fún wa ní dájọ́ fún wa ọmọ ahụ òkètọ́ láti jọ títí ń dájọ yìí náà tí kò lè yí padà kó dowó ni tí kò lè yí padà kémi náà máa gun ni tí kò lè yí padà kémi náà kọ́lé ni so wípé wọ́n máa kọrin bíi tàwọn kiri yó wípé mẹ́tẹ̀kára yóò béèrè wípé olúwa rẹ̀ dà èdè ìyẹn ni pé ìwọ lọ mò ń sí ọ mò ń sí ọ mò ń sí ọ mò ń sí ọ bí mo ṣe ń sí ọ tó yìí tètè jẹ lówó tètè jẹ máa gún mọ́tò tètè jẹ kí nínú ọ̀kọ́lé tètè jẹ kí n wà nínú ọlá láti káwọn èèyàn béèrè pé olúwa rẹ ń kọ́ bá bá yẹ pé olúwa rẹ bá jẹ́ pé wọ́n mọ̀ pé ò ń òun tí ò ti yẹ kó sàánú ẹ̀ ẹ dàpọ̀ sí à ń sẹ̀sìn nítorí ká lè lówó ni kò jẹ́ oyè ọ̀ torí pọ̀pọ̀lọpọ̀ lọ ikpe ya eh, ara yìí ti ń béèrè kọ́lọ̀ òun kọ́ ẹ̀sìn ọ̀ọ́dẹ́ tí òun lẹ̀ lọ́sàn-án gángan àtijọ́ tó ti ẹ̀kọ́ sànú òun àwọn tó lórí kíw wọn ni ọkàn òun ọkàn òun kò sì kàn òun áwọn òun fẹ̀sìn lẹ̀ a'udhu billah lẹ́yìn àwọn ọgbọ́dọ̀ wọn sọ pé pa ìtọ́ bẹ́ẹ̀ lò pé pa ìtọ́ bẹ́ẹ̀ lò ni ó fa wọn lórí ẹ̀mí lónìí ẹ̀dá kun bẹ́ẹ̀ ló ṣe di pàìtọ̀ ru wọn wọn gbèsè wájú dáadáa láti fi hàn pé tọ̀ àwọn bẹ́ẹ̀ lù náà ti ń dara sọ́ọ̀tì o náà ti ń dara sọ́ọ̀tì o subhanallah torí de eléyìí báyìí kọ́ ọ ma yìí pé àǹfààní tó fojú sí ọ̀tara rẹ jẹ ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀pọ̀ ju ohun táwọn èèyàn ń kojọ lọ wa rahmatu rabbika khayran mimma yajma'un ìkẹ́ ti ń bẹ lọ́dọ̀ olú ẹlẹ́dàá wa ó lóore ju gbogbo ohun táwọn èèyàn ń kojọ lọ anabi wa ni tó bá yẹ kó wọn máa ti ń bẹ nínú sọláàtù lẹ́rìṣà àti sọláàtù fẹ́tù mẹ́sàn-án ni wọn ò bá tiẹ̀ wá sí mẹ́sì láti wá mú àwọn sọ̀làwátì yìí wá bí wọn ò bá nílé rìn nítorí àárẹ̀ pọ̀lá àwọn ọ̀bá arákòrò wa wọn ọ̀bá arákòrò wa kí ló wá sí ọ lẹ́sìn kò sí tó sí ọ ọlọ́mọdé nǹkan kan ṣe wá láìda sókè wọn ló dé tà ní lọ tẹ̀sìn wa ẹni tí ò bá máa dunnú tí ò rí dùnú nínú gbáàyà rẹ̀ torí pọ́lọ̀ bá àkóso kò ń gẹ́ òun bẹ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń kírun fọ́lọ̀ tí wọ́n ń ṣẹ̀sìn fọ́lọ̀ wàláhì kò gbádùn sẹ́ńtì ọ̀bá rí dùnú nínú ọkàn rẹ̀ kò gbádùn ìmánì rẹ̀ nípa kù wọ̀bẹ̀ tí wọ́n gbọ́dọ̀ máa ní nínú ọkàn rẹ̀ pé á ah, inú mi dùn tí wọ́n ti sọ pé wọ́n ti sọ pé ànàbì sọ̀rọ̀ bá àlùsọ̀lọ̀ tí nǹkan kan bá fi lè dà á láàmú pínrín ìmọ̀ yára lọ fi sọ̀lá ìmọ̀ yára lọ fi sọ̀lá واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين sọ́láàtì tí fi hàn wá pé kọ̀rọ̀rùn fáwọn amúnáfẹ́sí láti ṣe sọ̀láàtì yòówù kì í rọrùn fún wa ètò wa le jù fún wọn ni sọ̀láàtì lọ ìṣá àti sọ̀láàtì fẹ́dù àti ṣeré tọ́fà bẹ́ẹ̀ múnáfẹ́sí ni wọ́n tẹ́lẹ̀ náà gbogbo sọ̀láwàtì tí wọ́n ń ṣe tòròjú tòròjú wọ́n ń ṣe ẹlòmíì lè ságà kò tiẹ̀ tẹ̀ tán wájú kọ́ fà kásẹ́yìn kọ́ máa yáwó hàá so kọ́ máa gùnfẹ́ kọ́ máa gùnfẹ́ kululululu lọ́nà tí ó fi sú ọ so kọ́lẹ̀ lómi kpòsè lórí sọ́lá ìgbé kíni lèmọ́mù yìí ń ka á ó sì ń ka lílá láfi mọ́tò àmàtà ń bẹ kárùkù káńké kárùkù tètè gbalé lọ kọ́lẹ̀ lómi kò lè mú mára nígbà tí lèmọ́mù sálámù ẹ dákun àfẹ́yìn lèmọ́mù mà àbí kí nàìjíríà máa rí sí i àwọn mùnàfíkì ogun ọgbà bẹ́ẹ̀ ni bàbá a tọ́lá ti ti kojú lílá bí ti jẹ́ subhanallah <laughs> ibẹ̀ lẹ́sìn máa dá mùnàfíkì mà tí wọ́n ń bẹ àbí wọn ò sínú jàmáàtù yín ìrèjà bó ti jẹ́ àwọn mùnàfíkì ni wọ́n pé wọ́n fẹ́ pín nǹkan mọ́sálásí kálukú òtúndé ẹ wá gbé a ah, sí ẹ̀yin ẹsẹ̀ mùsùlùmí tẹ́lẹ̀ ni ẹ ẹ má béèrè mùsùlùmù náà ni wá mùsùlùmù náà làwọn tòunjọ tó ti jọ sàrà kọ wọn ní oríṣiríṣi ọ̀bẹ là ń rí níjọ kú erin ọ̀tọ̀ọ̀tọ̀ ètè níjọ sàrà gbogbo ètè tẹ̀ rírọ ẹ̀rí lẹ́rìí níjọ sàrà tòuntorí ẹ̀ sáà ti kéde pé arábẹ́sàlásì ọwọ́ pin kínní kan ẹgbẹ́ kínní kan kínní kan wàhálà ó lè jẹ́ kankan tí ò ní láàrí kan wọ́n pin kínní kan kọlọ́nfẹ́ ẹ̀ ní ráyè jò ẹ̀ tún ní ráyè jò torí gbogbo ìyáná jẹ́nẹ́ra ọ̀ ibẹ̀ ni ó ti kún de àwọn èèyàn mọ̀ pé àkìlọ́ wọn pín kínní kan ni gbogbo àwọn ẹjẹ́ ìṣe mùsùlùmí náà lọ wá fìlà funfun torí mi wọ́n gbé sórí kọ́dà àti róbìnrin tó lọ yábò rí nígbà tó gbọ́ pé wọ́n pín kínní kan lọ yábò rí ó ró sọmọ́yà ni o àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ sẹ́kì gbogbo ara rẹ̀ lọ́wọ́ à ń ta kanko yìí ọwọ́ alọ yábòlì ẹ dàpọ̀ yámibòlì yìí yàtọ̀ so ó sì yábòlì ó sì wà ṣé mùsùlùmí lẹ̀ yìí ah, ẹ rí tí gbogbo rí nítorí kíni nítorí pé wọ́n ń pín kíní kan a'udhu billahi minash shaitanir rajim síbàsì máa tẹ̀sìn síbàsì máa tẹ̀sìn torí ẹ̀ jẹ́ ká bọ́ọ̀lù wọn bá wa dúró kàṣínà sálẹ̀ wà rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run. lẹ́yìn rẹ̀ kàmójútó sọ̀látù lè ṣá kàmójútó sọ̀látù fẹ́jọ́ gbogbo àgbẹ̀yìn bẹ́ẹ̀ wọ́n bẹ nínú nǹkan tí a máa dá ọmọ pé ìṣe munafiq. ẹgbẹ́ mi tún wà látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọlọ́run bá sí i ó ní kan. ọwọ́ abá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ya Rasulullah ilé òjíṣẹ́ ọlọ́run innahu laysa bi qa'idun yaquduni ila al-masjid ìní ẹni tó lè máa mú mi wá ẹni tó lè máa fà mí tí ó máa fà mí wá sí masjid láti wá sí salawat farakhasa lahu Ànábì sallallahu alayhi wa sallam bá ti dẹ̀kùn fún pé kó burú máa ṣe sọ̀láàtù rẹ nínú ilé rẹ falamma walla àkókò tí arákùnrin yìí tó mórí lé ọ̀nà ilé rẹ̀ dàá anabi wa pè faqal anabi ni hal tasma'u nidaa bis-salah tí dá máa pè irun tó máa pè pè fún sọlá sọ ma gbọ́ nínú rìwáyà kan sọ ma gbọ́ ìkọ́mà qala na'am ó ní bẹ́ẹ̀ ọ̀ọ́dẹ fẹ́ ẹjẹ́ wọn ni yàrá máa dáhùn o rawahu Muslim mùsùlùmí ló gbé jáde ẹgbẹ́ wáyé náà tó ga fẹ́ẹ́bí gbogbo àgbà wà nàbì Muhammad sallallahu alaihi wasallam ẹgbà ọ̀rọ̀ tán gbà lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ náà ló pàtàkì. wọ́n ní arákùnrin kan afọ́jú ni níbí báyìí kò sọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ torí a ti sọ pé al ما نبي صلى الله عليه وسلم سبيعه سأبي ليرك أتدرون ما الغيبة أن الله ورسوله أعلم سيما سنجيك واني الله أتجيش أري لما أنا بدعوني ذكرك أخاك بما يكره في صاني قوما ياري كنت سكوكوري را كن يصورو لني قوما قوصاني قوما ياري nítorí kórìíra ká sọ̀rọ̀ rẹ̀ nípa ọ̀run a sì ti mà gẹ́gẹ́ bí ríbà àyè khuslatun taqa'u halal ghaiba ìwà kan ní tí máa ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹni tí ó bá wù nígbà tẹni tí ń sọ nípa rẹ̀ ọba sí ń tí máa ríbà nù tí sọ nípa ọmọ ìyá rẹ̀ yẹn ni pé ńgbà tí ò sí ń bẹ̀ nítorí tó bá gbọ́ kò ní wù eléyìí ni rìbá èèyàn já fọ́jú sọ́bàákẹ́ ẹ̀ máa ń pè láfọ́jú lójú rẹ̀ kìí sì bínú pípè láfọ́jú lẹ́yìn rẹ̀ kìí ṣẹ̀gàn kìí ṣẹ̀gàn bẹ́ẹ̀ ni ti arákùnrin yìí rí nítorí wípé òun ni Abdullah ibn Ummi Maktum wọ́n ti máa ń pè láfọ́jú lójú rẹ̀ tí kìí bara jẹ́ ṣùgbọ́n wọ́n ń pè láfọ́jú ni lè tààrí wọ́tẹ̀míyìí láàlè tààyè bí wọ́tẹ̀ǹkìyọ̀s. wọ́n ń pè láfọ́jú ni láti bá a jẹ́ kí ẹ dáàmà yàtọ̀ sí èèyàn yòókù. kìí ṣe pé wọ́n ń pè láfọ́jú ni láti bá a tàbùkù rẹ̀. láti bá a dá yìí rẹ̀ nù rárá tẹ̀lé ìgbà tó ti jẹ́ tààrí ìfẹ́ǹ kò sí wàhálà tó ti jẹ́ pé wọ́n ń pè bẹ́ẹ̀ lójú rẹ̀ kò kò bínú kò sí wàhálà. gẹ́gẹ́ bí kí gbogbo èèyàn kọ́jẹ́ pẹ́tẹ́ wọn gbádùn ẹnìkan ṣoṣo lọ́wọ́ ajá run láwùjọ wọ́n á sọ pé bàbá arọ́ wa yín wá o ẹ̀ sì ti máa ń pè wọ́n ní ah, bàbá arọ́ ẹ káàárọ̀ tí wọ́n bínú bọ̀t ní Yorùbá lẹ́bù kọ̀dájú pé kò ní fà bínú yọ ta ni bàbá arọ ó lè bẹ̀rẹ̀ sí bú àwọn èèbú kanṣukanṣu ṣé ìyá àti bàbá rẹ̀ lárọ ẹ dákun bàbá ẹ̀yin lárọ báyìí ọmọ pé tí wọ́n bá wí lójú ẹ̀ ọ̀tẹ̀ ká tó wá pé bàbá adẹ́tẹ̀ àbí òye kódà. kéde kí wọ́n pè yàn láwùsá lẹ́vù àwọn ọ̀kọ̀ kọ́dọ̀ ń ga fúnra ara rẹ̀ yóò tún máa sọ fún pé àdémọ̀ká ọ̀kùtùrù pé òun aká lòun ẹ̀rùn lọ́wọ́ afọ́jú lòun ẹ̀rùn lọ́wọ́ gbogbo eléyìí kìí ṣe nǹkan bàbàrà lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n ó ní kan. ibo kan fẹ́ fún ní sàrà ṣe yẹn àsìkò tó ń fẹ́ fún sàrà sí ọ fẹ́ dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ ayé tá à ná kọ́bọ̀ tá à ná sílẹ̀ ni wọ́n á dá àwọn sílẹ̀sílẹ̀ yẹn lẹ̀ sí sà ẹ fi sà ó sì gbé àpò kọ́rùn tí ìṣesí àwọn Ìgbò ni pé wọ́n fi kórìíra burúkú hàn ẹ kúkúrú kúkúrú kìíní kan gbogbo ló ti dáwó yẹn lẹ akáyẹn wa mú ọwọ́ rẹ̀ ètò tó kù yẹn ó sá fi ń gbìyànjú láti kó àwọn sílẹ̀sílẹ̀ bí ṣe ń gbìyànjú sí bẹ́ẹ̀ ni owó yẹn kàn ní ojú egbò tó kù lára àwọn ọwọ́ yẹn bí tuntun ṣe ń jáde lẹ̀jẹ̀ ń jáde kò sì ní fẹ́ kó wò ní kó kí ló gbé jáde lé tó máa kíra ọkọ mọ bá ọba ẹgbẹ kókó tó ti fóun gbìyànjú láti kó ni bóyá bàá rẹ nìkan tí wọn fẹẹ sànù rẹ bá kó àmọ́ ṣe tó ti ń gbìyànjú láti kó tó ti fọwọ́ yí èso tó ti yí ẹ̀jẹ̀ tó ti yí tí wọ́n bá kóró ẹ̀ nígbà tá a nàbì sọ̀rọ̀ àti láti ní sá fún o bó o ti ti máa sá fún tani bó o ti máa sá fún kìnìún sá fún aka wọ́n sá gbìyànjú wọ́n sá fi fowó rẹ̀ èdè kan wá bú o àmọ́ wọ́n dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ bá so akáyọ̀ náà ti ti máa tí ò ṣe sínú pé ìwọ náà gbà so akáyọ̀ wọ́n patronize ààyè yẹn ọjà ni wọ́n patronize from time to time ó fi wá ṣe déédéé kò ń jẹ́ ẹjọ́ tí ó ṣẹlẹ̀ èyí kò sí ọba dáwó lẹ̀ o tó ibo yẹn wá yán o ibo sì mọ zunà òdọdọ rẹ torí pé <laughs> lẹsẹ bá dẹ kó fúnni dáàbò ẹgbẹ àti àti jẹ kébèrè kí ló tún fẹẹ sẹ lẹsẹ mọ àwọn tó ọjọ mùsùlùmí ni sọba yẹn òdọ sáré máa fọwọ́ gbẹnu kí ni fáyidà rẹ náà rí kí láǹfààní ẹ torí ká ṣe tán ẹ má sọ pé sùn èso ọ̀rẹ́ àwọn Yorùbá ni a ti ṣàlàyé léyìn ẹ ṣe tán lọ́lọ́ni kẹta di kẹta di òun níbi aburú rẹ̀ torí ká ṣe tán ọmọ bá wẹnu ẹ̀ àmọ́ káfíìn kẹ́ni àtó àti ẹ̀gá ni wọ́n jọ ń pẹ́ wúwọ́ ni wọ́n jọ ń jẹun pẹ́sẹ́sẹ́ akáǹkà kí ọwọ́ bọnú ẹnu rẹ̀ nígbà wọ́n ọwọ́ ọwọ́ yìí bí ìgbà tí yẹn ń fi orókùn fúru kà bíkọ́ kan ká agbọn ká ẹnu lágbọn àjà òkè ká ẹnu lágbọn àjà àsàlẹ̀ déédéé orí ahọ́n bẹ̀yẹ̀ a lẹ́yìn rẹ̀ mọ̀ tó lè tẹ̀lé akásì ni ẹni tó kórìíra rẹ̀ báwo kò ní fẹ́ fọwọ́ kàn àbí bẹ́ẹ̀ kọ́ ni pé kó o gbé kó wọn là mọ́lẹ̀ pé kí ni. so lẹ́nu kan odidi pali ó mò. ìyíbo yìí lọ ra títà bí fọnù ó mò ti jẹ ó mò ti jẹ lọ́nà ọ̀fù. subhanallah so <laughs> torí di eléyìí ọwọ́ kó fẹ́ dá ẹ̀yẹ rẹ lẹ́nu torí ẹkẹ́ lébà mọ̀ pé ẹni kálukú tó lọ da gbogbo bó tilẹ̀ wù kó rí òun náà ní karama jẹ ọlápàá lè jẹ tọ́lọ̀ fún mọ́tàbùkù rẹ̀ torí ipá lébù tó hàn lára rẹ̀ sí lára tẹ kọ́ wa sọ dín nǹkan ẹ̀fẹ̀ ọlọ́run ọ̀bọ̀ fẹ́ bẹ́ẹ̀ torí pé tó bá fẹ́ fẹ́ ẹ lónìí ọ̀mí tọ́lọ̀ gbé kó wọn náà lọ́la tí wọn náà dín nǹkan ẹ̀sìn tó dín nǹkan ẹ̀yẹ̀yẹ kọ́ lọ́ọ́ dá púpọ̀ sànù wa torí ẹ̀ wọ́n pé rọ́jòló àmọ́ afọ́jú torí wọ́n máa ń pè bẹ́ẹ̀ lójú rẹ̀ kì í dá wàhálà lẹ̀ kì í sọ̀rọ̀ yẹn. báyìí ó ní Abdullah ibn Ummi Maktum ó ní ya Rasulullah torí gbogbo èèyàn fẹ́ sórí rẹ̀ jàmá àtàfọ́jú àtẹnitọ́járó àtẹnitọ́ kálukú lọ́fẹ́ wà ní Janna àfi bígbà tí wàá yí báyìí ní ìsìn táwọn èèyàn ti ẹ̀dá mú fáàlì jẹ́ náà mọ̀. ó ní rẹ̀ anábì sallallahu alaihi wasallam mi ò lẹ́ni tó mọ̀ fà tó lè fi máa fà mí wá sí mẹsìtì láti máa wá ṣe sọlá yẹn ni kó wù mí láti máa wá káàsì má gbàgbé pé Madina yìí ní ìgbà yẹn ní ìgbà yẹn òkùnkùn wà òkè gegele wà àwọn kòtò wà àkekèé wà ejò wà ajá wà so gbogbo nǹkan yìí báyìí ẹni tó bá lójú olólè mọ̀ pé <coughs> nǹkan báyìí bẹ́ẹ̀ wájú ó lè níní lára já yẹra fún já sọ́rìnrìn bì já sẹ́sẹ̀ gbé bì lọ́dí pé ẹni tó lójú náà gbókùnkù bá kùn àbí kó gbá tùpà lọ bí ó bá ti ra tùpà gbé lọ yóò rànjú dáadáa àìmọ ìgbà ni ó sì máa já kòtò kátó wá pẹ́ni tí ò lójú àìríran ó tó láwàá wí láròyé fún ni láti jókòó lé ẹni mọ́sọ̀ láti wá lérò arákùnrin yìí gbàdí òsì lẹ́ni tí wọ́n máa fà wá. ìyẹn gbàgbé pé àwọn sọ̀lá wá ti kán wà tó ṣe pé àkókò tá a mú wọn wá sí kò bùkátà pé òkùn kúnkùn ìmọ̀lẹ̀ wà kò yé wà gẹ́gẹ́ bí sọ̀lá tó dùn sọ̀lá tó làásù àti sọ̀lá tó maghrib anabi sallallahu alaihi wasallam nígbà tó ti wí bó ṣe wí wọn ní kò o lè máa lọ mú rẹ wá ń lè rẹ ṣùgbọ́n nígbà tó mórí lọ́nà lé anabi pè wọn náà ń pè ǹjọ́ wa máa gbọ́ ìpè fún sọláàtì bí qala na'am oníbẹ̀ẹ́ni oníbẹ̀ẹ́ni irọ́ ọ̀yọ́mìyàn irọ́ ọ̀yọ́mìyàn a gbọ́dọ̀ ti torí pé à ń wá ìdẹ̀kùn táwa fi rọ́ fi wà láàrin rẹ̀ sọ́lọ́ ọmọ kó máa gbọ́ faqala fa ajib anábìíní ajẹ́pẹ́ máa dáhùn eléyìí jẹ́ ẹ̀rí mi báwọn olùmọ̀tò wọn pe sọ̀láàtù jama'a lọ́ràn yàn ike afọ́jú ló ó sì ṣàlàyé pé wọn lẹ́nu tí wọ́n máa ànábì sallallahu alaihi wasallam ò sì gbà fún láti máa ṣe sọ̀láàtì nílé nítorí kó ti gbọ́ ìpè fọ́sọ̀lá kọ̀ wá sí tó lè fi ó mú òun má máa wá sí ànábì fi ni ọgbọ́dọ̀ máa dáhùn ọgbọ́dọ̀ máa dáhùn kò lè dáhùn láì wá sí masjid ètò ìgbà ńsọ ń pè sọlá àti bí wọn náà máa dáhùn pé tọ ìwọ tí nǹkan kan wá ṣe bí báyìí ńkọ́ kí làwáwí rẹ kí làròyé rẹ tó mọ ọmọọmọ wá sí mẹsìgì gẹ́gẹ́ bí arákùnrin kan ó ní mẹsìgì wà nítòsí àwọn ó sì wo nǹkan ọ̀rọ̀ máa mú sọ láti wọn ní mẹsìgì ṣùgbọ́n bàbá òun fà kíkọ́ rí kó wọn fara mọ́ kọ́ ọmọ kankan máa jáde ńlé láti máa lọ ṣe sọ láti ní mẹsìgì níṣẹ́ làwọn máa fi jama tàwọn nu ilé àwọn kí ló ń lè ṣe ọ́ sàlàyé fún bàbá yẹn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ tí gbogbo yẹn náà bá ti bẹ́ẹ̀ náà ṣe ṣe ẹ̀ ń kó kónkó bẹ́ẹ̀ sí ọlọ́run ẹ̀ níjọ́ lọ wájú torí ẹ̀ àdéhùn yìí fi hàn pé ọ̀ràn àyà ìníká lọ ṣe sọ láti wà ní masjid àwọn sọ̀làwátú al-mafruḍāt àwọn sọ̀làwà àtọ́jú ọ̀ràn àyàn ọ̀ràn àyàn ni ká lọ mú wa ní mẹ́tírì kò sì tọ́ rárá rárá ká máa mú wa nínú ilé wa láì jẹ́ pé a ní ìdíwọ́ tíṣẹ́ rí agbá pa lè ti torí irú rẹ̀ má lọ sí mẹ́tírì torí ẹ̀ ṣùgbọ́n o ǹjẹ́ jíjẹ́ ọ̀ràn àyàn ká lọ sí mẹ́tírì yìí báyìí ó ní í ṣe pẹ̀lú wípé ká gbọ́ pé wọ́n pè irun ni àbí agbọ́ àbá àgbọ̀ tákòókò sọ láti bá sáà ti tó ká lọ sí mẹ́sìtì. apá kan nínú àwọn olùmọ̀ wọn ní ọ̀ràn àyàn yìí ó ní í ṣe pẹ̀lú ẹni tó gbọ́ pé wọ́n pè sọ̀láàtì abẹ́ni tí ọba gbọ́ yìí sọ̀ràn àyàn lórí ẹ̀ ṣùgbọ́n àṣọ yìí pé sóun máa gbọ́ tí wọ́n pè sọ̀láàtì láṣọ yìí pé kharaja kharaja makhraj ẹni tí ò gbọ́ ni wọ́n pe sọ̀lá tó sì mọ̀ pé àkókò sọ̀lá ti tuntun ọ̀ràn yẹn lórí òun náà kọ́ lọ sí mẹ́sìtì ọ̀ràn yẹn ni lórí rẹ̀ kọ́ lọ sí mẹ́sìtì. ìjẹ́ jíjọ́ ọ̀ràn yẹn sọ̀lá tó jẹ̀má àti abálọ́ràn yẹn ni ṣé ó ní í ṣe pẹ̀lú pé jẹ̀má lẹ́yìn ànábì sallallahu alaihi yàtọ̀ sí jẹ̀má lẹ́yìn ìmáàmù bẹ́ẹ̀ lápá kan nínú àwọn wọ́n ní jẹ̀má àtọ́jú ọ̀ràn yẹn òun náà tẹ́lẹ̀ náà sáwá ni ọ̀gbádùn bí ẹni tó rí tánàbí ń ṣe ìmáàmù fáwọn èèyàn tọkọ̀ tí ó tẹ̀lé àbí òye wa so àdéhìtì yìí kò dá lórí pánàbí ní ṣe ìmáàmù nìkan ó dá lórí gbogbo ìmáà torí àwọn kan pé àdéhìtì yìí dá lórí pé kí ló dé tó wàá kírun pẹ̀lú jàmáà tí ṣe lè máàmù bẹ́ẹ̀ ni èyí tó sọ yìí kí mo ti gbèrò láti pa ẹnìkan láti kó ṣe sọ láti fáwọn yẹn kí wọ́n padà lọ bá wọn tí wọ́n máa jókòó sínú ilé wọn tí wọ́n wá kí sọ láti kí n jó lé wọn mọ́ wọn lórí wọ́n ní gbogbo ẹni ṣe pẹ̀lú pé kí ló dé tẹ̀ wá kírun lẹ́yìn ànábì ìwé ìtọ́jọ́ gba mi pé àti ànábì àtẹ̀sí ìsà ànábì kí ló dé tẹ̀ wá kírun jẹ́ máa mẹ́sìgì ìfúnma rẹ̀ nù ìjẹ́bù tuntun agbọ́dọ̀ lọ láti lọ kí sọ̀láàtú al-mafrudati fil masajidi lẹ́yìn àwọn àìmà àyàfi tó bá yẹ pé ìmáàmù tó ń kírun fún yín ní sọlá àti oṣù sọlá tuntun yín ní mẹsídìdì yẹn wọ́n bá jẹ́ mọ̀tẹ́dì àná bídàcẹ́n mọ̀kàfẹ́rọ̀ wọ́n bá jẹ́ ládàdálẹ̀ ládàdálẹ̀ tí máa sọ yàn di kèfèrí ẹtì wá gbìyànjú láti yọ ẹ̀rí yọ ẹ̀dá sírọ́ọ̀fù kò mú ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀bọ̀ kọ̀ wọ́ọ̀k kò sí mọ́sálásí mi tòsí so kò burú tó bá yẹ pé ro eléyìí lọ ṣẹlẹ̀ kò kí sọ̀rọ̀ àtìrẹ nílé rẹ̀ sọ̀rọ̀ àbúrò lọ kírun lẹ́yìn kèfèrí àbúrò lọ kírun lẹ́yìn káàpù torí ẹ̀ sọ̀rọ̀ pé ti ń yé wa ìdí tí apá kan nínú àwọn olùmọ̀fi pé sọ̀látùl jàmáà ní wàjibà pé ọ̀ràn yẹn ni kìí ṣe súnà lásán ọ̀ràn yẹn ni lórí kálukú kìí ṣe fọ́rùbù kìfáyà kìí ṣe lórí àwọn kan yàtọ̀ sáwọn kan. bákan náà àdìsí ibn Abbas tó tún tẹ̀lé òun náà tún tọ́ka sí bí sọ̀látùl jàmáà ti ṣe jọ́ràn yẹn àyàfi bẹ́ẹ̀ ni tó bá ní ìdí pàtàkì tó lè mú má wà àyàfi fẹ́ni tó bá ní ìdí pàtàkì tó lè mú má wà. àdéhìí yìí ní ànábì sallallahu alaihi wasallam ní man sami'a an-nidaa ẹnikẹ́ni tó bá gbọ́ tó wọ́n pè run falam ya'ti tọ́wọ́ láti wá fala salata lahu tó bá wá padà ṣe sọláàtì yẹn ọgbọ́n kí wọ́n pe sọláàtì ọ̀lọ́ tó bá wá padà ṣe sọláàtì yẹn níwọ̀n nìkan láì kò ní ìdí pàtàkì tó láì nídìíwọ́ pàtàkì kan sọlá sọlá tẹlẹ sọláàtì yẹn ò ní jẹ́ sọláàtì sọláàtì yẹn kò ní jẹ́ sọláàtì. حديث ابن ماجه له بواتي الدار قطنية ابن حبانة الحاكم الحاكم وصحيح حديثه صحيح على شرط مسلم إقبال واي فسعني له وصدي دي كلمة جمع مسلم يعني قد توقي مسلم وبيجادي. كما هو بجادي ووافقه الذهبي alimami zahabi ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí alhakim ti ṣe sọ ni lórí àdìsí yìí pé àdìsí kan ni tó jẹ́ sahih ala sharti muslim ṣùgbọ́n alhafiz ibn hajar ó ní rajjaha ba'duhum waqfahu apá kan nínú àwọn olùmọ̀ àwọn ní ọ̀rọ̀ sàábẹ̀ ni èyí tó tẹ̀wọ̀n jù ní pọ̀rọ̀ sàábẹ̀ ni kì sọ̀rọ̀ ànábì sallallahu alaihi شفنا بكرة دواو ترى التلخيص الحبير التلخيص الحبير جزء تلخيص الخبير ما التلخيص الحبير لأنه ترى إيه؟ الحافظ ابن حجر وتسيب الله على أي ما شيخ الألباني رحمه الله wọ́n ní àdìsí yìí àwọn náà fara máa ń tí alimami zahabi sọ pípé àdìsí yìí àti tí alḥakimu sọ an-Naysaburi pé àdìsí yìí o sahihun ala sharti muslim wọ́n ní ọ̀rọ̀ eléyìí ọwá nínú Irwaul Ghalil ti Sheikh al-Albani ní ọ̀rọ̀ al tó ní apá kan nínú àwọn olùmọ̀ wọ́n lè tọ́ tẹ̀wọ̀n ni pé ọ̀rọ̀ sàábẹ́ ni wọ́n ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ yẹn kí ló dé tí wọ́n fi wípé léyìí lọ tẹ̀wọ̀n jù nígbà tá a di sì ti fẹsẹ̀ rin lẹ̀ kíkọ́rọ̀ ànábì ni sallallahu alaihi wasallam torí rẹ̀ à ní èméjì nípa pàdé fìyí ńkọ́ ọ̀fẹsẹ̀ rin lẹ̀ tuk tó wá wà ń bẹ̀ wò náà ní pé tó o bá fi lè gbọ́ pé wọ́n pe sọ̀láàtì kọ́ ọmọ kó ti di ọ̀ràn yẹn lórí rẹ̀ kíkọ́ lọ sí mẹ́sídẹ̀ẹ́sì láti lọ sí sọ̀láàtì yẹn ṣùgbọ́n a gbọ́ pé wọ́n pe sọ̀láàtì láyé bíi mẹ́wàá láti mà kókò lè rọ̀ wá lọ́rùn láti lọ sí mẹ́sáájìdì mẹ́wẹ̀ẹ̀wá yẹn láti lọ mú sọ̀láàtì ẹ̀yọ̀ kan wá tó o bá ti lọ sọ́kan nínú àwọn mẹ́sáájì tó ti gbọ́ pé wọ́n pe sọ̀láàtì yẹn òtítọ́ tó bá ti lọ sọ́kan nínú àwọn mẹ́sáájì tó ti gbọ́ pé wọ́n pe sọ̀láàtì òtítọ́ kìí ṣe pé dandan ó dìgbà tó o bá lọ sí mẹ́sáájìdì mẹ́wẹ̀ẹ̀wá yẹn ṣùgbọ́n o ti bọ́ lọ́wọ́ aburú wípé ọgbọ́ pé wọ́n pe sọ̀lẹ́ ọ̀daràn o ti bọ́ lọ́wọ́ aburú rẹ̀ àdìsí sì ń tọ́ka sí pé kọ̀ ẹ̀sẹ̀ dìgbà tí eh, wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wá wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọ́ọ̀mà lọ́sẹ̀ wá máa para kporo ìwọ fẹ́ lọ mẹ́sì rárá ẹni tó bá ní ẹ̀sìn ṣe ní kí ásán ti pe sọ láti yẹn ìní ó ti máa ṣàlùwàlá tí ó ti máa múra kalẹ̀ láti lọ sí mẹ́sàgẹ́jì kọ́lá tó bá ti fi wọ́n kí ẹ̀ ti ṣàlùwàlá kalẹ̀ kó tó di fún àpè sọ̀dá ọ̀tá púpọ̀. bákan náà àdìsí tọ́ka sí pé ọkùnrin ni wọ́n bá wí o yàtọ̀ sóbẹ̀. ike máa ń sẹ́mi àlùjá ìyẹn pé ọkùnrin yóò tó bá gbọ́ pípé fún sọ̀dà torí bá ti mọ̀ ẹ́ pé èyí ti wájú lórí àwọn obìnrin kíkẹ́ kó wọn lọ sí mẹ́tírì láti lọ sí ọ̀sọ̀dà wa ṣùgbọ́n tí wọ́n á tọrọ báwọn fẹ́ lọ ànábìrì ẹ̀ mọ́kọ̀. a ti sì mà kẹ́nikẹ́ni tó bá gbọ́ ìpè fún sọ̀dà sí mi ó tún ní í ṣe tó ti bàlágà rẹ̀ yàtọ̀ sáwọn ọmọ kéékèèké tí ò fi bàlágà ìtọ̀ràn ẹ̀ lórí tiwọn ní kí wọ́n lọ sí mẹ́sítì láti lọ sọ̀sọ̀ láti rẹ̀ ṣùgbọ́n tó dé ọ̀ràn ẹ̀ lórí ìwọ́tọ̀ ọjọ́bí rẹ̀ lórí ìwọ́tọ̀ ọjàlágbàwò rẹ̀ lórí ìwọ́tọ̀ ọjàlágbàtọ́ rẹ̀ òun náà ní pé kó o ti fẹ̀sìn yìí kọ́ ọ máa fi kọ́ nípa pípa aláṣẹ ibi kó o ti sọ̀ náà láti wà nítorí ọmọ ọdún méje kó o ti máa lù ú lórí àìmúsọ̀ láti wá ní kété tó bá ti di ọmọ ọdún mẹ́wàá torí ẹ àdéhùn yìí ní títí hàn pẹ́ni tó bá wí òun náà lẹ́nu tó ti bàlágà tó ti jọkùnrin fẹlẹ́mi yẹ ẹ̀sìn tó ní tìyẹn wá pọ̀ láti wá ó túnbọ̀ sí pé gbígbọ́ tó gbọ́ pípé fún sọ̀dá yẹn ó ti tọ́ka títí ọ̀ràn ẹ̀yàn nípa ọ̀lọ́ símẹ́tì tọ́ ọba wa kọ̀ láti lọ òtúnṣe lọ tọ́ ọba kọ̀ láti lọ òtúnṣe lọ ìdí ìrìn tó ti jẹ́ pé èmi ni wọ́n ń pè wọ́n ni wọ́n ń pè lásìkò ni wọ́n ń pè pé fún sọ̀dá kìí ti pẹ́ lómi ni wọ́n ń pè gbàtọ́ kémi àti wọ́n ni wọ́n ń pè kí ló dé tá a wá tá a wá kọ̀ láti dáhùn o tún retí wọ́n tún pè ọ́ ní pípé mi kó tó di pọ̀ lọ. màá sẹ́mi àmì dẹ́ ẹnikẹ́ni tó bá gbọ́ pé wọ́n pèpè fún sọ̀dá ó túmọ̀ sí pé ìpèpè kan tá a bá ti ṣe fún sọ̀rẹ́ ó ti tó àbùkátà láti máa sun rárá lẹ́yìn rẹ̀ ma àbùkátà láti máa pariwo polongo lẹ́yìn rẹ̀ ma. ṣe jama ẹdìdẹ wa gbẹrun àtúnára ti sàárè ẹdìdẹ wa gbẹrun kékeré láti ṣe pé ẹ fẹ́ tajà tẹ́ bá ti pé ọ̀sọ̀rẹ́ òtútù gbogbo kẹtẹkẹtẹ wóróworó kò sáyé ẹjọ́ bá ti gbọ́ o ti parí ọwọ́ àkùtì ọlọ́wọ́ tó lọ àbí òní lọ tó o bá kùnà láti lọ tó o bá kùnà láti lọ láì jẹ́ kó o ní ìdíwọ́ kan tọ̀lẹ́ sọ̀rẹ́ tẹ̀lẹ́ tó o bá ti sọ láti yẹn sọ láti yẹn ò lè gún régé sọ láti yẹn ò ní jẹ́ sọ̀lá sẹlẹ ìtumọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ wa láàmú pàǹsẹ̀ lọ láàmú pa gbọ́ pé wọ́n fi sọ̀lá àlọ́ àkápẹ́sẹ̀ ẹsẹ̀ ńlá ni jama tomati pe sọlá kọrìsì mẹsìtì tomati pe sọlá kọrìsì mẹsìtì ó sì túmọ̀ sí pé àwọn tó ti làdáàlì wọ́n dẹ́kun bàjẹ́ wọ́n dẹ́kun bàjẹ́ ìbàjẹ́ ni wórówóró wíwí lẹ́yìn tá a ti pè wọn tá a bá ti pè fọ̀lẹ́ òtítọ́ òtítọ́ àbọ̀dá là ń tà ní mẹ́tíláṣí kìí sàkóso là ń tà pété àwọn bá ti pọ̀ sí lọ́sẹ̀ ọ̀tá wọ́n á jẹ́ kówó lẹ́ máa ń pa látàrí púpọ̀ táwọn èèyàn pọ̀ ẹja mi bẹ́ẹ̀ ẹja wọn bẹ́ẹ̀ tẹ̀bá ti pè sọ̀lá òtítọ́ ẹni tó bá wá gbọ́ ẹ̀tún wò á ah, ẹ̀sìn Islam ti dà jù ìwọ́n ti pè wọn ó ti parí ẹni tó bá wá gbọ́ tí ọ̀dà ni òfin tó ń bá wí tọ́ ọ bá pọ̀ láti dáhùn láì ní ìdíwọ́ kan ò ní sọ̀lá tù tọ́ ọ bá ṣe ò lè ní adé fẹsẹ̀ rìn ọwọ́ nínú ẹgbẹ́ aláta lọ́dọ̀ Abu Dawud wàhùn àwùwá. pé kí ni ìdíwọ́ náà ìdíwọ́ náà ni khawfun aw marad khawfun aw marad ìbẹ̀rù àbá rẹ̀ ìbẹ̀rù ẹni tí ìbẹ̀rù àbá tó bá ń dà láàmú. ẹ̀rú ń bà ni ẹ̀rú ń di mọ́rọ̀ àárẹ̀ ṣe àárẹ̀ ló di málẹ̀ ní òlé dìde tẹ́lẹ̀ yìí sọ́jà bá na tó ó rẹ̀ mọ́ wá sí masjid. bákan náà nínú àwọn mi tẹlẹmí ẹ̀ máa lọ sí mẹ́sìtì ọ̀nà àlòjù ìjì ìjì tó tutù burúkú tutù burúkú bákan náà ẹ̀dọ́ wa lọ jà bọ́sà àbọ̀jà bọ́sà ayú tí gbogbo ẹnu wọn kula la ànábi sọlá àti náà sọgbọn bá jẹ kọmọsùnmá màsáájì ló wà o kọmọsùnmá màsáájì ló wà o bọ́dà náà àti kìkà ẹgbẹ́ jáde ẹtọ́ bá ti dẹ́rẹ́ bá ti gbóòórùn ẹgbẹ́ jáde tó lọ tutù tòró òun burúkú ní ọmọ ọ̀run sí yín bó wá ní bàbá ó ti gà òun náà ẹgbẹ́ jáde bàbá ó ń gbó òun náà ẹgbẹ́ jáde ẹgbẹ́ ní ìlú kan Amẹ́ríkà ní ìwọ́n Washington àti state bank wọn láwọn aráàlú dìbò pé wọ́n gbà wọn láyè àwọn sì fara mọ́kọ́kùn ọmọ akọ́kùn nínú rẹ̀ ní Washington sára tó fi tọ́pẹ̀ sádìbò yẹn ní. bábà wọn fúláàdì ni wọn wọn wọn wọn bọ inú lọ́ọ̀rù igbó márùn. àwọn olùdílé. bẹ́ẹ̀ náà ni àwọn àdúgbò kan wà kọjá lọ òórùn kú lẹ́nu ọ̀pọ̀ ọmọ òórùn kú ọmọ ní bọ́ọ̀bà ń bọ̀ àwọn àdúgbò wò kú. àwọn náà ọmọ mùsùlùmí náà lè wà nù wọn wọn pe sọlá yóò tún gba mẹsídìí lọ. kò sí o ti fẹ́ fomi àlọ́ aláyọnu tó tí ó mú òórùn gbókù lẹ́nu rẹ̀ wọ̀ dáa. kó wàá lọ sí ara. Ah, bá gbọ́n ti ọmú ó súnmọ́ kọ bẹ̀rẹ̀ sí tòògbé lórí sọ̀lá ẹ ọ̀la. ọ̀dà ìwà sálẹ̀ tó bá fẹ́ mu kókó mu kó ẹjọ́ fẹ́ mu kó sí mu kó èéfín rẹ̀ ti ń fẹ́ kọ́ ìtẹ̀kọ́ yẹ kó máa dá nìkan gbọ́ àwọn gbà tó bá ti fẹ́ sẹ́wọ̀n kẹ́ni tí òun gbóná mu kó ẹjọ́ wàá nu mọ́tò òun á pa gbó bí sẹ́fà ló tu gbà tó mú èdè ọ̀dà ti ẹ̀rú tó tó ó ti mú ọ̀bà tí ó ọ̀dà ti ẹ̀rú ó ti mú mára ọwọ́ àdá yòókù tó tí ó tó tó fẹ́ jẹ́ kí dóòdù yẹn lé ọ̀fẹ́ tí wọ́n mú tó wọn náà bá jẹ́ gbogbo ara ló dàgbò àbí ó ti dàgbò wàllu àti gbogbo ara ló dàgbò ìgbẹ́jọ́ amúgbó tó wá ti mẹ́tì kíláàsì fún ẹ̀dùn ìjà ẹ̀fẹ́ ẹ̀rọ fún fífẹ́ náà bẹ́ẹ̀ bàbá ó ti dàgbò ó mu sìgá tán fú fú fú fú ọ̀pá pápó àṣekọ́ tó kàtà wọn fẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àtọ́ wọn mú pápó súnà wọn bẹ̀rẹ̀ sí ibi gbónú sọ̀rọ̀ ọ̀la àgbọ̀n ètò ti gbónú kọ́ ètò ti gbónú kúkú wèrè tẹ̀sí bẹ́ẹ̀ tẹ́lá ti ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ gbónú kúkú tó wà láti gbà tí sùhánà wà tó bẹ́ẹ̀ ni inú àwọn onísìgá máa rí ó wàá gbóòórùn gbígbà tí nǹkan dógùn wa lèmi náà sábà tí bàbá rẹ abẹ́gbọ́n rẹ kan bá wọn mú sìgá tó bá fẹ́ gbà lọ́dọ̀ ànáwó àtọ̀tún lè gbà náà ni pé tó máa bì ọ́ ní sìgá lọ́ọ́ rà tí wọ́n bá rà dé tó ọ wà lọ náà rí láìta tó ó fún wọn lọ́kàn tiwọn wọn náà mú kàn ọ wá sáná tuntun ọ sáná tuntun wọn wọn náà wá gbé wọn náà gbé sẹ́nu wọn máa bàa pé ọ bàbá kíní máa dùn kí ló bẹ́ẹ̀ ẹ̀yin ni ìmáàmù mi tí ìmáàmù bá ti ṣe ni máa mú nínú ọmọ kó tẹ̀lé because mi gbà pé mímu tẹ́ mu sìgá ọ̀dà because I want to be like you. ah mọ́tà bí mi ń bẹ̀ ọ́ ẹjẹ́ òní ni wọ́n fa sìgá yàtí kẹ́yìn náà máa mú ma. àìjẹ́ bẹ́ẹ̀ ah ẹni pé ọmọ ti ń tẹ̀ mọ́ ọmọ ni ti ń tẹ̀ mọ́ aláàbí bàbá ń bá lórí lọ́kùn mu sìgá mọ́ àbẹ́ mọ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́n tọ́ba tẹ́ sìgá bá kùtù sìgá bá rí wa igbó kọ́ igbó ńkọ́ pé bàbá ọ ẹgbẹ́dájú wa ẹgbẹ́dájú wa. ẹgbẹ́ bàbá ọkọ àtàkùn ah, òní torí ibi sẹ́yìn tó á dé. àtẹ̀yìn sọ fún kọ́mọ ọmọ torí ibu ọmọ ọmọ pé sẹ́yìn ti dénú ajẹ́ pé à ah, bí ẹ̀ bá ti fẹ́ kó náà mú gbó ẹ̀ pàtì. sèké ti gbogbo ẹni títí ẹ ta ní fẹ́ kí tọmọ náà ta o torí de lé ọ̀nà kan lọ fún àgbélé gba kínní lọ́wọ́ àwọn ọ̀daràn yẹn. وهكذا من tuntun lè mú yàn tó lè mú yàn tó lé yàn ló má kíláàsì náà níbi kéèyàn jẹ pé ọwọ́ ọwọ́ àjọ ìjọba ọtí rùn lára rẹ̀ àbúrò gbòòrò ìdẹ́pẹ́ ọtí ká tó burúkutu tó gbogbo wọ́n ní àmì wọ́n ti parí ọmọ mi ẹ̀rọ tó ti rẹ́kọ́ọ̀dù ayéjọ́ tọ́ba jábẹ́rẹ́ tẹ́lẹ̀ kó tó o tó bàbá olórin ti pọ́ tán ẹ̀rín tẹ́ gbé ó ti pọ̀ ju bẹ́ẹ̀ ni àwọn ọ̀mùté kódà síbi mọ́mọ́ ti wọ́n lọ gbọ́ wọn ti lé náà wọ́n lọ gbọ́ ọ̀mùté ó ti ní ọ́ so irú àwọn ẹ̀yẹ́ tẹ́ láti fura ìgbẹ́tẹ́ kẹsàn-án ni pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wàá sọ fún un wípé ẹ dákun ẹ ti ka ẹ já sọ láti èmi náà ti jáde abẹ́ ti sẹ amúrò mi màá rò fún ọ náà ẹ̀yin méjèèjì ẹ̀jẹ̀ òkè kẹ́kẹ́ tìrìkọ́ náà sọ pé ayọ̀ lẹ́ni náà amúrò látọkọ̀rọ̀ sọ̀lẹ́dà ẹ gbọ́dọ̀ súnmọ́ sọ̀lá nígbà tẹ̀ ń rírà títí sára rẹ̀ nǹkan ní ọba ìjẹ́ yóò tún bá yín náà ṣe lè jẹ oṣù jẹbẹ nínú àwọn kan tó lè mú yẹn náà lọ sí mẹsíjì nìyẹn tó nítorí délé tó bá gbọ́dọ̀ pé sọlá tó sì nídìí wọ òní sọlá sọlá ó túmọ̀ sí pété wà lórí ìrìn àjò akókó ń pè sọlá lọ́tún àti lóṣù lọ́tún àti lóṣù bọ́ọ̀lù àti tètè kí bàbá tẹ́lẹ̀ bọ̀ lóko tó inṣàlọ́ sábàkì lẹ́yìn rẹ̀ àní sọ̀lá. ṣùgbọ́n yàtọ̀ sí léyìí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àti òní sọ̀lá tá ń tẹ̀ra wọn jẹ wọ́n ń tẹ̀ra wọn jẹ kọ́dà ìlúmi gan ìmáàmù ìmáàmù àdúgbò rẹ̀ àmọ́ òní lọ kí sọ̀lá àṣùgbà làwọn olówó máa wá sí máa jẹ sá ìgbà náà ni bàbá ìmáàmù ọwọ́ ìdówó asọ̀rọ̀ olówó àlẹ́ nù sẹ́wọ̀n bóyá lè ti chance magre nígbà mi wọ́n ti dé ṣá wọ́n wà bẹ́ẹ̀ fa gbàdá lẹ́gbẹ̀ẹ́ rí ma tata méjì ni ìmáàmù máa ké wọ́n wà ká fún ìgbà wọn fa àwọn ọ̀dọ́dá torí kékeré ni kí ló fẹ́ rí gbà mí eléjò nìkan náà ni ó tó hàn án wà àdébẹ́ kòlóòtù náà gbogbo ẹ̀ owó yìí náà ìjọba ìṣèjọba mẹ́rin. àdébí wá látọ̀dọ̀ Yazid ibn al-Aswad. أني منذ صلاة الصبح لي عن نبي محمد صلى الله عليه وسلم لي ده صلى الله عليه وسلم عليه صلاة الفجر إذا هو برجلين فجج لولي وعرف رميجك لم يصليا توفيز صلاة فدعا بهما النبي صلى الله عليه وسلم أن يكون هو onígun mú wọn wá dàáhùn má ọ̀tọ̀ dàábìhì má ọ̀tọ̀ dàáhùn má ó pè wọn nù dàábìhì má ó ní ẹmú wọn wá anabi sọlọ asọlọ ní ẹmú wọn wá ń bì fẹjí àbíhì ni wọn bá kó wọn wá dọrọ ọdún fọrọ èso ọmọ lẹni tí kakọ ọrùn àwọn méjèèjì ń gbà pẹpẹpẹpẹ torí bẹ̀rù kọmọdé pé èèyàn ti sẹ wọn abẹyàn lórí gbogbo kakọ ọrùn wọn gbà tó bá ń fi kọrọ ìbò ìní wọn bá fi sínú tíra àti ẹ̀kọ́ tó sì kọrọ ìsù sọrọ dọrọ ọdún fọrọ ìsù ọmọ wọn mú àwọn méjèèjì wá ní ìgbà tí ka tán ọrùn àwọn méjèèjì ń gbọ́n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ nítorí ìbẹ̀rù ìbẹ̀rù ju bẹ̀rù lọ tọ́ba tẹ́lẹ̀ bá ń bẹ̀rù ojú rẹ̀ lẹ́yìn ọ̀nà òwò bẹ́ẹ̀ pípé ń bẹ̀rù o bẹ̀rẹ̀ sí láàbù kẹ̀kẹ́ ọmọ àgbà àwọn eléyìí bẹ̀rù yẹn débi pé ọrùn gbogbo ka tán ọrùn bẹ̀rẹ̀ fi gbà tọ́ فقال لهما أنا بسم الله سبحانه وتعالى ما منعكما أن تصليا معنا كيلو مهم sọláàtì pẹ̀lú wa ọgbẹ yìí wa bàtà àwọn èèyàn ti sọláàtì wà ní mọ́tíláṣí ọwọ́ àjẹkù kalẹ̀ dọ́wọ́ ẹ̀kẹ́ ṣe gbogbo ẹ̀ kí ló mú yín má ti sọláàtì pẹ̀lú wa kí ló mú yín má ti sọláàtì pẹ̀lú wa bíkọ́ lábẹ́ òfin ọlọ́ àgọ́dọ̀ rẹ nìkan kó wú ẹsẹ̀ káwá kọ́ láti sọ pé torí pé abẹ́rù rẹ̀ tẹ̀kọ́ náà fi ọ léèrè tó bá tó ọ̀gbìn náà sí hàn kí ló dé torí tí wọ́n hùwà báyìí tó sì mọ kófin mi ọlọ́run bá wà tó takò tó sì sọ fún wa tàbí wọ́n lọ ìbẹ̀rù àwọn èèyàn ni ọlọ́run àti òfin pé kóńtò àkọ́kọ́ àǹtakọ́ bẹ̀rù èmi mọ lẹ́tọ̀ọ́ sí pípọ̀ bẹ̀rù mi jù ìrẹsì wa dáhùn yẹn ta ìdá sọ fún kọ́kọ́ tẹ̀sán máa ti jọ pé dàgbà àwọn ọ̀sán pé torí pọ̀ ń bẹ̀rù èèyàn ní ojú kò lè sọ. kọ́nà wọn á máa kọ́mọ á kọ́mọ á kọ́mọ á kọ́mọ sọ fún ọ pé èmi lọ́ọ̀yẹ pọ̀ bẹ̀rù ju kí sàmì. kí wọn àtàrà rẹ̀ kó jìyà. torí ẹ̀ àwọn fífẹ́ wọn tí ló ní mẹ́tò sọ́lá pẹ̀lú wa bẹ́ẹ̀ náà ni ìmáà tó bá ti parí sọ́lá tó dojúkọ àwọn èèyàn tó fura pé nìkan ọ̀sẹ̀ sọ́lá wà ń bè lórí ju òṣèṣọ́lá pẹ̀lú wa wọn ní kókó lẹ́yìn náà fẹẹ hàn lè náà ìdí nígbà tí ṣe sọ láti nílé wa ó ti ṣe sọ láti nílé tọ́ba àwọn ọ̀sọ́ pé àwọn da àwọn dá sọ láti yẹn mú wa wọn ò sọ fún àwọn ọmọ wa ní jẹ̀mọ́ wọn ò sọ fún àwọn dá sọ láti mú wa wọn ò sọ fún àwọn ọmọ wa ní jẹ̀mọ́ àdábìsọ̀rọ̀ bá àdúgbò náà ò sọ fún wọn pé sẹ́yìn ọ̀nà yìí pé mẹ́tì lẹ́sìn gbọ́dọ̀ wọn àti sọ̀láàtì sáárà yín kíkẹ́ wọn àti sọ̀láàtì sáárà yín kíkẹ́ wọn àti sọ̀láàtì sàlẹ́bí ọ̀ṣun láti mọ̀ yín pé ọ̀tọ́ ká àlàyé nípa ẹ̀sìn lára sí ìgbà táwọn èèyàn kò kàdà ọ̀tọ́ ká lọ́ àlàyé ẹ̀sìn lára sí ìgbà táwọn èèyàn kò kàdà torí ó súnmọ́ ó jẹ́ pé àwọn arákùnrin méjèèjì yẹn sọlá tí wọ́n ṣe nílé wọn yẹn mọ́tíláàtì tó wà nílé wọn ni wọ́n ti ṣe wọ́n ti ṣe sọlá tí yẹn jọ máa iná lọ fàlà nábì òfin bùkátà láti ṣàlàyé fún wa pé ẹ ti ṣe sọlá tí lè tẹ̀lé pé níta ẹ ti hàn ànábì bùkátà láti fún àlàyé yẹn òsì tó lẹ́rù fẹ́nìkan láti wá àwọn òfin sẹ́yìn fún wa pé ṣùgbọ́n àwọn kan wá tí ṣe sọ láti lọ́wọ́ àti sọ́wọ́ àti náà ṣe sọ láti lé àwọn ànábì òṣùgbọ́n àwọn tó sì hàn nínú àdéhùn yẹn pé kìí ṣe jama ni wọn kì tó sì hàn nínú àdéhùn yẹn pé kìí ṣe mẹsídìí tó wà lé wọn torí kó àdúgbò wọn ó lè jìnnà púpọ̀ sí mẹsídìí kọjá pé ní ilé tiwọn làwọn ti ń ṣe sọ láti tiwọn ní jama nítorí pé láyé àná bisalòlá àti àwọn mẹsídìí tó wà nínú mẹdínà yàtọ̀ sí mẹsídìí àná bisalòlá àti sẹ́lẹ̀ àwọn mẹsídìí tó wà yàtọ̀ sí mẹsídìí wọn ti sọ láti bẹ ànábì náà lọ kọ bẹ bákan náà ti bá sí ọ̀dọ̀ àwọn bànú bànú sáàdì ní ibi tí wọn pè ní wáàdì làákìl wáàdì làákìl lẹ́wọ̀n àti ti jàmẹ́ àti ìsìlámì yà wà ní ìsìn àwọn náà tún ní mẹsàlásì tí wọn bẹ náà láti ojú ayé ànábì sọ̀rọ̀ láàrú sílẹ̀ sọ̀rọ̀ torí di eléyìí báyìí wọn náà ti ṣe sọ láti àwọn. قال فلا تفعله ايه قول انا بني ايه قول تسويه ايه قول تسويه كني وقوق يعني èyí tí wọn ní ọgbọdọ tó ṣe irú ẹ wọn ẹni ké kí ẹ wá síbi táwọn èèyàn ti ti sọlá ẹ wá ta kété torí kí ẹ bá ti parí sọlá ti ti yẹn lé yín. ìdá ọkọ lẹ́tùmá fèrè hàlìkùmá torí náà gbogbo gbàtẹ́ bá ti sọlá ti nílé kíní kejì yín. ثم أدركتم أدركتم الإمام لين ثواب إمام ولم يصلي تؤتي في صلاته فصلي يا معه تتبع في صلاته فإنهما فإنها لهما نافلة تركي تكتب كي نافلة لجل. رواه أحمد الإمام أحمد رواه بصي وأنا مسلم الإمام أحمد يعني واللفظ له àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù náà tún gbà wá àwọn náà ní Nasa'i Tirmidhi àti Ibn Majah Ibn Hibban ó sì sọ pé sahih ní bẹ́ẹ̀ náà ní Tirmidhi pè ní sahih. ẹgbẹ́ wáyé ń tó kàfi ń tàn pé ní i'adatu salat i'adatu salat títún sọ̀lá tó mú wa lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ sí. eléyìí àdéhùn tọ́tọ̀ ká sí. àdéhùn tọ́ka sí pé tí ìran àdúgbò àti sọ láti kà bàbá àjẹnu jẹ̀mọ́ àlọ́ ti ké bàbá àjẹkùn lọ́dà ké tó bá dé ibòmíì tí wọ́n ti ń ṣe sọ yẹn lọ́wọ́ kọ́ bá wọn ṣe ọwọ́ àbòmíì lẹ́gbẹ́ orí kọ́ wà ń bẹ náà ni wọ́n gbé sọ láti yẹn dúró mọ́ lọ́wọ́ kó tún pẹ̀lú wọn sí. sọláàtì yẹn sọláàtì yóò wọ lè jẹ kò bá jẹ sọláàtì sọfì kò bá jẹ wọ asr maghrib tàbí ìṣà. nígbà tí ètò ìtọ́ka sí rẹ̀ àdéhùn ètò ìtọ́ka sí pé sẹlẹ kọkọ tó o ṣe ńlọrọ yẹn rẹ sẹlẹ kejì yìí ńkọ nàbílà ló wọn máa jẹ kò ní ìdíkọ sọ náà níyàn rẹ pé nàbílà nàbílà ni ọjọ ìyapa bẹ láàrin àwọn olùmọ̀ nípa pẹ̀lú ìhàdì sọlẹ báyà ẹdẹ ìhà apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí mọ́mú sẹ́fẹ̀ẹ́ ìmọ̀ ahmed àwọn sọ yìí pé gbogbo sọ̀dà wà kò sí èyí tí a lè tún mú wá lẹ́yìn jama àbí pẹ̀lú jama mi kò bá jẹ́ pé dàda ọkọ mú wá lákòókò àwọn dàda mú wá àbí àti ẹ̀sìn jama àti lè tún mú wá jama mi nínú ẹ̀rí tó náà ní àdéhìí gbádéhìí tó kà sí wípé sọ̀dà tó sọ̀fìn gan ni kí títà abẹ yẹn táwọn méjì yẹn ta kété sára ìṣòro àtúnlá ìṣòro sọ fún ẹgbẹ́ kò yẹ kí wọn ta kété. tọ àlùmọ́ọ̀mù Abu Hanifa rahimahullah wọ́n ní gbogbo sọ̀rọ̀ wà iná làálẹ̀ tuntun wá lẹ́yìn tí a ti kọ́kọ́ sí àyàfi sọ̀rọ̀ àti fẹ́lẹ́ tàbí sọ̀rọ̀ àti mọ́tò. وانت تقول صلاة الفجر لا صلاة الم... صلاة الفجر هذه صلاة العصر هذه صلاة المغرب حكم صلاة وجه نرى أبو حنيفة ونهي الظهر والعشاء وانا علي صوم ظهر كي علي صوم عشاء يا تصي صلاة الفجر وانت تقول صلاة الفجر تعبت mú sọ̀rọ̀ tó sábà tó mú rẹ̀ wá lẹ́yìn rẹ̀ nù jẹ́ máa tán eléyìí ajá sí pé àyàn náfìlà lẹ́yìn sọ̀rọ̀ tó fẹ̀lẹ̀ anábì tó ti kọ̀ fún aláṣẹ yẹn náfìlà lẹ́yìn sọ̀rọ̀ tó fẹ̀lẹ̀ títí dé òun ó fi yọ sí ìgbéra sókè. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ tó láwù anábì kọ̀ fún aláṣẹ yẹn náfìlà lẹ́yìn rẹ̀ àtìlẹ́lẹ̀ kejì yẹn náfìlà gbọ́dọ̀ tó àwọn yẹn náfìlà lẹ́yìn àwọn sọláàtì mọ́gìrìbì ẹ̀wẹ̀ òun òní wítìrù nàá wítìrù ní báwọn sọ̀rọ̀ wá àti kìlọ̀ tá a bá ní àyè gbà wá láti tuntun wá adé gbé tí mẹ́ta bá fún mẹ́ta ó di mélòó ó di mẹ́fà ó kò wítìrì pẹ̀lú wítìrì ní nọ́mbà tó ti pín fún méjì láì fẹ́ ṣùgbọ́n ẹ wo títún sọláàtì mú wá sọ yìí ó ní í ṣe pẹ̀lú pé tẹ́lẹ̀kejì yẹn jẹ̀mọ́ ló ti fẹ́ mu wá kò bá yẹ kó tẹ alákòókò jẹ̀mọ́ ló fi ké àbí ìwọ lọ dà ké yàtọ̀ sí kọjá yìí pé èyí tó ọfẹ́ tún mú wá o ìwọ nìkan lọ fẹ́ tún mú wá bí kọjá kó tẹ alákòókò wọn náà lọ dà mú wá ẹlẹ́kejì ló fi fẹ́ dà mú wá àbí tẹ alákòókò jẹ̀mọ́ ló fi mú wá. wọ́n ń sọ̀rọ̀ tó lórí ní gbẹ́gbẹ́ ni ẹlẹ́ẹ̀kejì yẹn gbọ́dọ̀ ti di jàmá. torí ẹ̀ báyìí ni Abu Hanifa sọ ìmáàmù Malik àwọn náà lọ́rọ̀ tó jọ bẹ́ẹ̀ nípa pé sọ̀láàtù fẹ́dẹ̀rẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn rẹ̀ pé káàtó lọ kí sọ̀láàtù yẹn jẹ̀ máa bẹ́ẹ̀ náà ni sọ̀látul maghrib bẹ́ẹ̀ náà ni sọ̀látul asr lọ́dọ̀ malik náà ṣùgbọ́n malik fún wa sọ pé ẹni tó lè gbọ́ ọ láyè láti ẹ̀sì kí sọ̀látul zuhr kó tuntun kí àbí sọ̀látul isha kó tuntun kí òun náà ní kọ́jọ́ kíta alákọ̀ọ́kọ́ tó kí yẹn kéṣe ń jàmá ló ti kí tòtò wá kí jàmá ló ti kí jàmá kọ̀ ju jàmá kan lọ ọ̀gbọ́dọ̀ tó kí má báyìí ta gbogbo tí wọ́n sọ yẹn ànábì náà lọ́la àgbọ̀dọ̀ yẹn náà fílà lẹ́yìn sọ̀rọ̀ àti fẹ́ẹ̀lì títí tó wọ́n fi yọ àgbọ̀dọ̀ yẹn lẹ́yìn àṣù tó wọ́n fi wọ́ òun náà ló sọ pé àlè tún sọ̀rọ̀ àti mú wa wọn sì yé lọ́n ọ̀la ó túnà sí pé gbogbo sọ̀rọ̀ àti sí tó lè tún wa lẹ́yìn rẹ̀ ǹjẹ́ tàlákọ̀ọ́kọ́ yẹn lọ́ràn yẹn ìyapa láàrin àwọn ọ̀nbẹ́nu wa ẹnjọ kúta alákọ̀ọ́kọ́ yẹn náà fìlà gẹ́gẹ́ bí Abu Hanifa ó sì bẹ́ nu wọn ẹni tó sọ pé alákọ̀ọ́kọ́ yẹn lọ́ra yẹn gẹ́gẹ́ bá ti di ìṣe tọ́ka sí ẹlẹ́ẹ̀kejì kọ́ ìbẹ̀jẹ̀ náà fìlà. tọ́ láṣà ìtajì fi tọ́ka sí lọ́lágbára lọ pété alákọ̀ọ́kọ́ yẹn lọ́ra yẹn ẹlẹ́ẹ̀kejì kọ́ náà fìlà. eléyìí kan náà ni Abu Hanifa àti Imam Malik sì lò gbàtà sọ pé talakùkọ yẹn ní náfìlà ẹlẹ́kejì lọ́ràn yẹn fẹ́ẹ́ sọ nípa àdìsí Mu'adh ibn Jabal radiyallahu anhu tí ó kì í sọ láti rà ìṣá pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó tún padà sílé tó tún lọ sí ìmáàmù fáwọn èèyàn rẹ̀ bíi sọ láti yẹn kan náà àwọn ní talakùkọ tó kí pẹ̀lú ànábì ní náfìlà ẹlẹ́kejì lọ́ràn yẹn subhanallah láti sọ yìí pé àwọn tó tù sẹ́yìn rẹ̀ àwọn kí ọ̀ràn yẹn kò ní tiẹ̀ kò ẹlẹ́ẹ̀kejì ní náfìlà àjẹ́ kí wọ́n ti tò lẹ́yìn ẹni tí ń kí náfìlà láti kí sọ̀láàtù al-makruh tòṣùgbọ́n àti tèwé wà very clear òun ló sì lágbára ju àti ìdíkà wọn lò láti sọ pé tọ́lá kọ̀ọ̀kan náfìlà ẹlẹ́ẹ̀kejì ń kọ́ lọ́ràn yẹn ètò ọ̀dọ́gba jù ni pé alákọ̀ọ́kọ́ lọ́ràn yẹn ẹlẹ́ẹ̀kejì ní náfìlà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ti wà pẹ́tọ̀ so ìwádìí fi wà very clear ó sì fẹsẹ̀ rìn lẹ̀ tó bá wá fẹ́ kí sọláàtì kan lẹ́yìn tó ti kì agbọ́dọ̀ ṣàkíyèsí o agbọ́dọ̀ ṣàkíyèsí pé agbọ́dọ̀ dàníyàn kó ràn yàn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ràn yàn tẹ́lẹ̀ kejì náà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan náà ló ti dàníyàn kó mà kó tún kí ti dàníyàn kó ràn yàn kó ti má lọ́kàn rẹ bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ̀dì ọ̀gbọ̀dọ̀ dání ẹ̀kọ́ ara rẹ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún wa láti tún sọ láti kan mú wa lẹ́ẹ̀ láti ti sọ láti ẹyọ kan lẹ́ẹ̀mejì lójúmọ́. ìgbà owó ìní sọ láti ẹyọ kan wá lè dẹ̀ẹ̀mejì lójúmọ́ bí gbọ́dọ̀ pé sọ láti gbóhòrò rẹ o ti dà kí wọn náà ló tún tún dá kí. sọ láti kan ní kílẹ̀ يتجمع إعادة الصلاة بعد أدائها lẹ́yìn lè kó tó di pé àwọn sì béèrè ìdí káwọn táwọn èèyàn máa ń lò láwùjọ fi pé kọ́lẹ̀ lómi ní sọ́lá ní ìgbà kọ́lọ̀ àlejò ọ̀la kọ́lọ̀ àlejò ọ̀la sọ̀rọ̀ yẹn kò clear kò clear bẹ́ẹ̀ rántúmọ̀ rẹ̀ kẹ́ sọ́kàn ọlọ́run àlejò ọ̀la. ẹbí yorùbá báyìí náà máa wí ẹ̀sìn dáhùn. àwọn ọmọ tó máa rẹ̀ wọ́n wá. bìkọ́ gbogbo tó bá ti jẹ mọ́ pé ẹ̀rọ yẹn ọlọ́ ẹ gbọ́dọ̀ máa lo àwọn èdè tó kílíà. sèré kọ́ máa jẹ́ kí bíjẹ́ ti rò pé ẹ̀rọ yẹn ọlọ́ lẹ́ẹ̀dì máa sọ ọjọ́ ọ̀tọ̀ sọ́mà. sèré ẹ̀ tí wọ́n á sọ pé ọlọ́ọ̀. ó lékè ọlá pé ọlọ́run àlékè ọlá bọ́lọ̀ lékè ọlá kí lọ lánà tọ́lọ̀ lékè tọ́lọ̀ ò lékè gbogbo nǹkan. olùkọ́ ẹ̀fọ́ra àbíjà bá sọ pé ọlọ́run àlékè ọlá tọ́lá rẹ̀ lékè gbogbo ọlá ọlọ́run tọ́lá rẹ̀ lékè gbogbo ọlá ṣé ọlá rẹ ló lékè gbogbo ọlá rẹ̀ àwọn gangan fúnra ara rẹ ó lékè gbogbo kan. náà ó lékè gbogbo nǹkan pẹ̀lú pàápàá rẹ̀ ó lékè gbogbo nǹkan pẹ̀lú àwọn àròyìn rẹ ó lékè gbogbo nǹkan pẹ̀lú àwọn orúkọ rẹ ó lékè gbogbo nǹkan ó sì lékè gbogbo nǹkan pẹ̀lú gbígbọ̀ngbọ̀n rẹ̀ ṣèṣin àti tó máa lékè ọlá lékè ọlá dáwọ́ fún sọ. ó ti tó láti sọ pé Allahu Ta'ala kó o sọ pé ọlọ́run ọba jù ó ti tó. ọ wà very clear ọlọ́run tó ga jù àmọ́ kìí sá lékè ọlá àmọ́ bí tí wọ́n yẹn ti wà tó hìí èèyàn gbọ́dọ̀ máa lo word tó clear kọ́mọ lérò pé ibi tí kọ́mọ lọ jẹ́ pé ibi tó ti ń lérò pé òun sá kọ́mọ fọ́lọ̀ lòun ti ń fẹnu wa rọ̀ tẹ́lẹ̀ jẹ́ sàfẹ́ pàkíyèsí sí ó ti fẹ́ pọ̀ lẹ́nu àwọn èèyàn tí wọ́n yìí ti làákàyè sí sáwọn wí ọ̀rọ̀ tó sì jẹ mọ́ lọ ó yàtọ̀ sọ̀rọ̀ tó jẹ mọ́ yẹn ẹ̀gbẹ́ náà máa ń yin àwọn ọba bẹ́ẹ̀ ní àwọn kẹ́míkà gbogbo àwọn wẹ́ẹ̀dì tó nítumọ̀ burúkú lẹ́ẹ̀ma mú wa wọ́n kàn máa wú bẹ́ẹ̀ sẹ́yìn òsì ní ọmọ dunu ní ọmọ sọ̀rọ̀ kẹrẹ̀ nítorí pé gbogbo sẹ́ńtẹ́ǹsì kọ̀ọ̀kan tó mú wa kẹtẹ́ bá gbé náà lórí scale òǹgọ́ pé wọ́n gbà wọ́n gbélé ìwọlé òun bò ní torí ẹ̀ agbọ́dọ̀ máa kíyèsí ẹnu wa àwọn èèyàn sọ ọ́ ti pọ̀ kí wọn náà sọ èdè rẹ mẹ́tìkọ́ jáde lẹ́nu rẹ ọlọ́run ọba tó ga ọlọ́run tó ga ṣùgbọ́n àti bẹ́ẹ̀ túmọ̀ subhanahu wa ta'ala ọba tó má tó sì ga ṣùgbọ́n àti bẹ́ẹ̀ tún túmọ̀ lò jalaluhu àbí àzà wa jal azza ọba tó ga wa jal tó sì gbangba bẹ́ẹ̀ sọ èdè tó kílíà lókè tí ó kà lè kí ọlá lè jẹ́ òṣèjẹ́ subhanahu wa ta'ala. أشهد أن لا إله إلا أنت أشهد أن لا إله àwọn jama tó wá wà mọ́tì àwọn káfíìn yẹn kí ni wọ́n ti mẹ́ ti dìde lọ sọ́kùnrin ni wọ́n pe tọ́lá láti jáde tọ́lá pe tọ́lá ti bọ́ mọ́tì lọ bọ̀ jáde ọ̀gbọ́n ẹni tó wá wọ́n ti pè máa ń bẹ̀ ẹni tó máa ń kí ìgbà ẹ̀jẹ̀ náà fi là Báwo ni kúlò táwọn ọmọ ọmọ ọmọ ọmọ abẹ́sàdàdọ́ lẹ́yìn àtàwọn kò fà àtàwọn nàkọ́ra àwọn lẹ́yìn pọ́ọ̀lù ẹ̀dá gbé ọlọ́dọ̀ gbogbo ẹ̀ tí wọ́n ti gbé ọlọ́dọ̀ sí gbogbo ẹ̀ àtàwọn kò fà àlàgbà tó àwọn díìnì díìnì náà rí wọn ṣe gbogbo ìwé tí wọ́n máa díìnì ẹ̀ lórí ìmọ̀ bẹ́ẹ̀ láti kówó jọ kówó jẹ láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn creativity rọ́ wọ́n gbé wọnú ẹ̀sìn lórúkọ pàǹtẹ́sì so wọ́n ti wá lo irú ọ̀rọ̀ kan tó lé pé gbogbo ẹni tí ọ̀gá ti di arọ́ ọ̀ma ẹnikẹ́ni tí máa ń bẹ ti máa ti tu ọmọ nítorí pé kọ́nà ọ̀la kó dìde ìjókòó rẹ̀ jẹjẹ ọ̀pọ̀ yìí ọ̀ wọ́n á ti kó ojú ọ̀ ń gbọ́ fún wọn fún wọn bá sọ láti lọ ní ìsìn tí wọn bá lọ kọ́dà bí náà lọ ọ̀fẹ́ tọ́pẹ́ o òpin kọ́dà sọ láti rẹ̀ mú wa ó lóore kọ́ lọ sí náà sí lọ bá tó wá kú ẹ máa tẹ̀lé láti lè ìlú ajọ́kùnrin lágbà pé tiẹ̀ nípa máa ti sọ láti rẹ̀ mú lé nípa wọ́n fún dáná kọ́ lọ mẹ́sìlẹ̀ nǹkan. generation ဆိုတာဟုတ်ပါတယ်ဘုရားလည်း títí dọ́dọ̀ ẹni tí òun kọ lọ́dọ̀ ẹni tó pa àkọọ́lẹ̀ ọkọ̀ àkọọ́lẹ̀ pé síra yìí o mo gba gbogbo àdéhùn tó wà bẹ́ẹ̀ wà látọ̀dọ̀ olùkọ́ mi báyìí wọn ló ṣe ìwà rẹ̀ òun náà olùmọ̀ rẹ̀ báyìí ló ṣe ìwà rẹ̀ òun náà olùmọ̀ rẹ̀ báyìí ló ṣe ìwà rẹ̀ òun náà olùmọ̀ báyìí ló ṣe títí tó fi lọ́dọ̀ àná ìṣòwò àrẹ̀ ọwọ́ àdúgbò dọ́là sẹlẹ̀ wọn pè ní alìjáda alìjáda yẹn wọn kọ̀ fún ọ wọn náà wà kókọ̀ rẹ̀ fún pé mi náà gbọ́ lọ́dọ̀ olùkọ́ tó kọ̀ tẹ̀ wà nù rẹ̀ tí wọn náà bá kọ́ màkà wọn náà tún fún ọ náà fi kún kó gbọ́ lọ́dọ̀ tẹ̀ wọn náà gbọ́ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ olùkọ́ rẹ̀ gbọ́ lọ́dọ̀ tẹ̀ títí lọ́dọ̀ àlẹ́ sọ̀rọ̀ àlùsọ̀rọ̀ irú rẹ̀ sì wà nínú kéèké àkùrá lọ́dọ̀ ẹni tó kọ́ lọ́dọ̀ ẹni tó nà kọ́ lọ́dọ̀ ẹni tó nà kọ́ lọ́dọ̀ ẹni tó nà kọ́ tí lọ́dọ̀ àlọ́ ìsọ̀rọ̀ bá rẹ̀ sẹ́lẹ̀ tí wọ́n fọ́n ní ìjàdà ìjàdà ni bí wẹ́ẹ̀ rẹ̀ ìpèkè ṣe pé mo kàn máa èdè lágbára kà ní ìjáwòrán mo gbà láti ẹnu àwọn olùmọ̀tọ́ gbà lọ́dọ̀ títí lọ́dọ̀ àlọ́ ìsọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ wà lórí olùmọ̀tọ́ pè ní ọ̀mùbáràn fòrè ọ̀mùbáràn fòrè olùmọ̀ni sọjọ́ máa ń India olóṣè ṣọ́ọ̀kù uh, uh, sunan tóbìrì nítorá tó fi ẹjọ́ fọ́tò àwọ̀lì so bàbá yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀wá ni wọ́n láǹfààní àti gba sánàdù fóònù náà ti gba àdéhìí tóbìrì gbogbo ẹ̀ nínú àwọn olùmọ̀rẹ̀ tó tóbi lọ́dọ̀ àmàlẹ́ sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀wá ló gbà lọ́wọ́ táwọn náà ti fún àwọn akẹ́kọ̀ọ́ ìgbé wọn náà tó lè máa ṣe wáyà ní títí mi lè gbọ́wọ́ títọ́lá àti ìṣòwò àti ìtọ́lá mi gbọ́ lọ́dẹ tó gbọ́ lọ́dẹ tó gbọ́ lọ́dẹ tó gbọ́ lọ́dẹ tó gbọ́ títọ́lá àti ìṣòwò àti tí wọn náà bá ti fún wa wọn náà tó gbọ́ lọ́dẹ tó gbọ́ lọ́dẹ tó títí wà náà. tòkòtò yẹn ti gbọ́dọ̀ àti ìbàdúgbà máa wá mọ̀ lọ́wọ́ èyí ti gbogbo dẹ̀pẹ̀ ni wọ́n máa fún lòkà yẹn ìwọ́n ti fi hàn sèrè ọ̀tún agbélé ọlọ́wọ́ ìmọ̀ òtí ìgbà tán gbé góòlù wọlé lọ́rùn sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ kẹ́kọ̀ọ́ kì í ṣe torí ọlọ abẹ́ ìfura bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ kí nǹkan púpọ̀ wà lẹ́kọ̀ọ́ wọn àlè fi lé ọ lọ́wọ́ tètè máa fi lé ọ lọ́wọ́ ó sì lò àníyàn dà gbàdánì àrẹ ọ̀gá ti da ẹni tó ń ṣòfò ọ̀pọ̀ ju tó rí lọ lọ́pàá ló jẹ́ pé nǹkan púpọ̀ wà tó lù kọ́ mà àmọ́ tó ní rìlíìsì ẹ̀ yọ máa san owó títí tó fi kó ọwà mọ́ọ̀lẹ̀ lóòótọ́ ọwà tẹ̀sí àlòtọ̀ gbàdánì ló fi àwọn kan mìíràn àbí òye wa torí ẹ̀ka máa kẹ́kọ̀ọ́ títí sọ̀rọ̀ bá bá ní àwa dà á padà ní nǹkan púpọ̀ síbẹ̀ ní bí wọ́n kẹ́kọ̀ọ́ wọn lọ pé náà títà bá kọ́ débi kan tẹ̀lé máa wà lọ́lẹ̀ lára à mọ̀wulẹ̀ wa kọ̀rọ̀ kó yé torí pé tó bá bá ní àrẹ dà á fúlà kí ẹsẹ̀ bọ́ọ̀lù kẹ́kọ̀ọ́ torí kọ́ fẹ́ lọ́lẹ̀ lára lẹ́yìn tó gbà tó fẹ́ wọn lé sí ọ̀dọ́ wọn pé ṣé possibility wà kò lè lọ lọ́dọ̀ àwọn ni don't even enroll àbí òye ìtawà ni la gbé wá bi olówó wa ni wọn rí bá ní ẹrẹ dá ó wà sẹsẹ à ẹ bọyọ bẹ kọ dúró lọni kì í ṣe pé sọlọmù lòsùn lè lọsùn lò kì í ṣe pé owó lọ fi wá àbí yìí lọ fẹ́ fi gbà àbókọ lọ fẹ́ fi ní ọlọ́ọ̀ni wọn àbọ̀ tó gbogbo ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ tó ń jáde ní sẹ́ńsẹ́ rẹ̀ nínú pé wọn kẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ bọ́ wá sí náà ibi tó lérò fún nínú سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله